بسم الله الرحمن الرحيم صلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما eyo taka do ne yi ya mi bayani ga ce jibriya yan ki wa discuss e bidia tarif تعريف في definition بدعة بدefinition هو لغة واصطلاحا literal meaning and, techni and technical meaning بكهيلة هو ابتداء على القسمين بدعة إسلاميك وكاشيلة وكاشيك كمان إليهم èyí lẹ́tírà mi nìyẹn ló kẹ̀síkẹsí bídíà yìí lẹ́tírà ìlẹ́ni lẹ́bi bídíà yìí mẹtafọ́rikọ́l mi ní òun ṣe kí sariya kọlọ̀ yìí wò mẹtafọ́rikọ́l ọ́ alẹ́bọ́rìkà ilẹ̀ òun ṣe bídíà yìí àdínì àìlẹ́ ti fọ́ ànúwà òun bídíà àmì bídíà yìí àdínì lẹ́ kílásì fún wọn ìhó rúrùn kìdó yí bídí à ìmúkọ́wá lìkìmílẹ̀ kọ́wá ẹgbàrin bídí àṣínìdò òun àdínì ìmí ìrìnlẹ́kùn wà bẹ̀ tóbi kì mí ìrìnlẹ́kùn wà amẹ́tẹ̀ẹ́ òun kìí jẹ́ bídí àwọn àdínì àìkàràtílẹ́tẹ̀kó then ìdìkìtẹ́ sórí àmẹ́tẹ̀ dábìnà kọ́lámúnú ọ̀làmẹ́ẹ̀lẹ̀ ìjẹ́ngàmúnà fọ́jì bídí àdàtẹ́ àbínì ìdìkìyẹ́lẹ́ discourse wọn ajẹ́lẹ̀ èyí wọ́n discourse wọn afọ́fúnù sáàlẹ̀ èrè bídí à òdàgbò stand àmì máa lẹ́mí e, súnà àdínì àmì alùsùnà wọ̀lì jamaà ìrọ̀nà àtùgbà ti rẹ́dì àmì alùbídíà Ona àmà ti rẹ́dì lẹ́ ìyẹ́lẹ̀ pẹ́rù àìlẹ̀ discourse ọ̀nà àmà dàtàkì ọmọ bídíà wìkì ìyẹ́lẹ̀ sórí yọ wọn suri tàkì wọn sórí àmúrí tàbí kì á kọ́ wa kì á tò hí bídíà tó nà ní kí mò hí bídíà lọ́la àṣìkàrà tí ilẹ̀ ti tálọ̀ yẹ́lẹ̀ kú ìjọdí àlìyé ti sọ́ọ́m yàmú ìta fi kì dẹ́kun ìgbélé dẹ̀ ọ̀ktáàdà ti bọ́ òṣèrọ́ pẹ̀lú mùsùlùmí ìkúnnà dọ́dọ̀ mùdàhálì ibìn alhaj gẹ̀m mùdàhálì ibìn alhaj ìṣe ó òun dàdé lọ́wọ́ yìí كتاب إنكار الحوادث والبدع ابن الوضاح بدو لتايلون لنوة لتبي كتاب الحوادث والبدع الشيخ الطرطوشي يدوى كتاب البائس على إنكار البدع والحوادث أبي شيم أبي شامة يدوى إملا دودو السنن والمبتدعات السنن والمبتدعات فيما تتعلق بالأذكار والصلوات إيش سقيري المصري إدوكا كوديلا دين داما يامي هادو يمي إملا دودو يلمون إيه أنا كنت òun ma ọmọ ẹ̀yìn mi life history usman bonifojì ni todo yẹ wa mi usman dagodi rẹ sọni ìmọ̀nyá mọ́tàkàdá ìyá òsùnà wọ ẹ̀kọ́mọ́dún bídíà imam dudu imam olùtàbí bèrè àti ṣèkọ́ níyà nu ìmọ̀ ọdọ́ tẹ́mi olùtàbí albab mayin yàgẹ̀ wọ́n fi في تدليل اتباع الكتاب والسنة والإجماع òun ni ilmi ọ̀táka dé lẹ́kọ̀ọ́ ní ilé pàtàkìdà lè tọ́ ní mamúdú rẹ̀ ní mọ́yàn ọ̀tákìdà kìtàb al'ibdá fìlmọ̀bọ́rì al'ibtidá lè ṣe aliyu mahfuzi yóò dúró lítà ilẹ̀ dánwà ìwọ̀n dánwà sunan wal mubtada اوكي يدم شولت السنن والمبتدعات والمبتدعات متعلقة بالأذكار والصلوات للشيخ محمد بن حامد الشقيري الحوامدي المصري أغانيك وتغدى رسالة التحذير من البدء للشيخ عبد العزيز بن باز بابا جماجه ìgbé ìgbélépò bí ti tọ́ka mọ́lẹ̀ mi wọ́n ṣe òun dé dodo kọ́mú fìrìbídẹ́ èyí na fìrìdínì albani gẹ̀ ẹgbẹ́ àkàmù jẹ́nà ìzùwọ̀ bídí ìhà èyí na fìrìdínì albani èrè agbègbè kọ́lá bídí àti dé àmì jẹ́nàìzà ìdé ìtòrí bídí à 241 bídí à ìdé àwọn bídí à ìdólógbé jẹ́nàìzà ló gbọ́ ìsànà ẹ̀wọ̀n ìjànájà gbogbogbò lérí two forty one bídíà ọ̀tá ìdàkìkọ̀ ojú ọ̀wọ́jú mark gbogbo kọ̀mítì ká wọ́n tọ́ nílé kìdó ìkìkọ̀ tákàdá ojú ìṣòlì bídíà ti dé ọ̀wọ́jú mark dábì ninety seven ìmọ̀kọ́dún papò ní ọ̀tá ìdàkìkọ̀ ẹ̀yìn alẹ́ ma discuss àmì bídíà lẹ́yìn ìṣòrí bá àkàmù alhaji wal umra lè nasir dini albani ye suna ko ngo bidia kamu ne ngo ko ngo ngo ko ngo to nga wu ona yi ko takada gida al majir albani mi yasi imna ko ne lewe ni notwithstanding dama mi malami suna ki shadere malami duk malika mun hasila kan manya ko takada ma tinu da ne rijo mun mo mo duk duk ma sura kan jama ni o yeo gbogbo màdẹ́kọ̀ láyé bá àwọn ọdọ náà lẹ́nu májà màníkì dọ̀là àti àkà màníkì kàmọ́ là ń wá dàbí mọ́mọ́dúnkún náà ti lọ hà ìyá mọ́ta ọ̀là ń tú bí àkà pàkó sákàdù yíyọ tákàdá ibùnú lọ́kọ́ yìí wẹ́ẹ́ ibùnú rọ́jọ̀ yíyọ nàyìn mà pàkó ibùnú tèmíyà gbòkì kéli mi kó tákàdù kọ̀ tákàdá yìí dẹ̀ ẹ̀mdàbọ̀ yóò dùn mà amuna gbɔn yi ɔnyɔ abi arodu bele ma la ka bele ma do eye o bele yanni le nyi ko o bele dan fo de ye adi akpa ŋmɔ ayi ma kobo lɛ tsa no do gba bi akpa mi ma le mi ati yɛ do ye ikɔ dodo do ye o le ta fi o. la ekoko ŋatsire abeka na reju rẹ mo ekoko de abeka na reju tọ karatu aye ŋini fi bayani namazu min albida almuasira ana reju ehi namazu ẹma e dọki namazu format or example magani ko example أو photocopy من البدع إلى من بدع المعاصرة بدع هي زمن وقدم مني كما ده كوبا من صحابين كيسا ما مال من بيلوا ما ليا كوفيا جفنوا إلا جنكدوا إلا ما بمدك ما هوجيا كبير جوني ما نلهم جانه فيه èmẹ́mu ní èmẹ́mu ẹnkẹ́ àríyàn lè wó kí á pé wó èmẹ́mu ní èmẹ́mu rémù rémù rémù rémù rémù orí rémù amálẹ̀mí bíbí amáṣe apá aboyì gbogbo yẹn náà àádẹ́wọ́n máṣe bídíà ẹ̀ mọ̀ àdó bídíà ń wọ̀n kàwọn yan ka nibi ma cin iya ta kuma cin buka wi yaga mam da nga mu ne ka nibi ene nga ne ja mu ne ko ho bu ma ne ma mo ni ama ya ce ta ka mi ja le ma je o ya la ha o ka pa la ha ela la ha oko oko la ha gbogbo le fi tọdọ da yọ wọ kẹsì zina wọn tààlà ayẹ́kẹ́nẹ́kẹ́ dùmálò ètè rẹ̀ síbi dúk ẹ̀yàwó bídí àlẹ́mìjọ odú gbọmọ̀tí mú rìdí ìgbìmánú níbi lẹ́bi yọkọ̀ ọgbọ́n lẹ́tàkọ́jọ́ bí wọ́n ọyà nọ́kọ́ máa kó dùn mú rìdí rẹ̀ ṣòdú lẹ́ọ̀fẹ́ padà appointment biya da hangon alamani ke mu akare yake da dị. yi jamani yi wade ki jamani ya kweka na yi yake kotaka da yi zan ya da hangon alamani ke da tura bale an kuna yi kayo takadan wahiya mambegi abu da ihtifal maulidin nabawi ihtifal number 1 ma da ihtifal ẹ̀rọ kàmúnà wà lóhun yíyọ bìrìkìtì pé ní ìyọ́ akẹ́dà ahùn kàmúnà náà ẹ̀yọ̀yọ̀ gọ́ ajọ́ oyẹun yọ unafíìsì yọ umadọ́kí ètìfáàlì ètìfáàlì èmóòlìdì e òjò móòlìdì ìyáni ìyẹn èkejì التبرك بالأماكن والآثار والأموات ونحو ذلك التبرك

ɛdi mɛka ɛli aboka dɔ mɔ manɛla yi k'o ya n'ɛgbɔ ka yi sɛ dakuti an kasi mɛ n y'a tutu jɛ dɛ mɛ man kasi wulɛ na yɛ na da yanni ɔ yɛlɛ yɛlɛ la, la maa bɛ ji ka do o ya ni mɛka na bɛrɛ ka o bɛ ma n'o ya n'ɛ wa ni tse n gbɛ kama ko karibali la egbe lɛ ti gbɛ kele ji ma o bɛ ma yi n bɔ ase ti dɛ ami si a bɛɛ bɛ sokuta maa n'ɛkpɛ tii maa mi a maa do ka da n'ɛ maa bɛ ji ka do. التبرك بالأماكن ولآثار أن معلوك آثار أول ما لميك له أنه ما لميك له أنكوك نغاه في الأوروبيا كي أسان ele mali majiri kuja gudu بدي gudu ya goma لما makoko soma ما hizo onenye aka chụọ na-esi ha ya ni ṣe ibrahim kano ọjọ́ ka ṣe ibrahim kano èèyàn mẹ́jọ mi ó ń kọ́ wọn mọ̀ ọmọ mi ṣàdù mà ó yọ ní ọ̀hún flat ọmọ mẹ́rẹ̀ màmúdùá èmi ojéjì màwọn mú yọyún gbá màmúdùá ìgbúgbálẹ̀ èmi ojéjì màmúdù dàbí màá yọyún ọ̀tara màmúdùá èmi ọlẹ́ búta maka nne ya náà máa yọ ma mú dúró àìgbó ìwé yéjò ó ní pé òun bu ìhun ma búdú ní ó yí àmì èlò yìí ma màá yín kété ní pàṣẹ ọgbọ́n màá bí lónìí tọ́ onugbo obi ma ọkọlọ ka elewọji lebi gẹrẹ ama onugbo onugo kpati onugo kpati ti jẹ omi pé òun mẹ́ẹ̀kọ́ yóò dàbí ma wújẹ gẹ́ gẹ́m kọ́ kọlọm kó tó ní alùpẹrẹ kagbá ìnàdọ yọkàkọ yọkọ yọkọ mi fún ro yá àyìnbá 1991 ninety one ìtúlálẹ ṣáta yẹsẹ bírèdì alùpẹrẹ kanú lagos ìdọ̀wọ́ kúrò yìí ìyẹn ń àwòwò kò ń ẹ̀ ẹ̀ kéyìí ń ń àwòwò ìkèké yìí ń máa lé ní kàmàtọ́ ọ̀bọ̀ ìtọ́lẹ́ olóko àfẹ́hùn ló wá fíṣe òfin gbòṣe ìgbòṣe ọ̀dún ṣẹ́dẹ̀ olóko ìpùn àtàkọ́ ọwọ́ olóko lẹ́nu òṣèlú ìtàkọ́rá náà yọ ẹ̀mẹ́ olóko ìpùn àtà omi jẹ́rìn ìwòye òun mẹ́ẹ́ṣẹ́ òun ikú ànàkì kú àná ojú olóko lẹ̀ àmúnà àdó olóko lẹ̀ yán yán yán yán gbẹ́kù ẹ̀wọ́ mẹ́ṣẹ́ nìkan dúró kini ke bɛ gbe lɛ ma oloko nya gbaa oloko lɛ nɛ namuko lɔ gbaa namuko do na albarka se ikpako iya gbodugi anya wɔla bafinpan ya wɔla yɛ o ye le kɔɔlɔ lɛ omi dugi dogo lo kete to kedu namuko kpɛŋmɔ gbaa hata mango kesu nkota la yɛ o ma ma kole su ka ma ne ke ba ma mu ko ye ba ne ke mu ko te na baraka ne chuje ok emi o mi baro e ko ẹjọ́ mi ní màjá yìí sùn náà àbókì àti nàìjíríà wọn àmàrí lẹ̀ ìṣe mí ìdálé hmm. ẹwùlẹ́ máa kà ní rẹ̀ wọ̀l àfẹ́r àfẹ́r àmẹ́hùn ti lọ́lẹ̀ ẹni ẹlẹ́dùn ẹ̀hùn ti dẹwọ́ tó ọ̀kẹ́kẹ́ ti sọ́lá wọn àmẹ́hùn lẹ́ máa dọ̀mọ̀ àfẹ́r ankasi wòun lɛ ahɛkinɛ lɛ ɛda yɛrɛ lɛ ŋgbokidɛ yɛrɛ tɔ lɛ owó kìkɔlɔ lɛ okɔki ŋatanɛ lɛ omi kìkɔlɔ kpakpɔ lɛ duma owó dama dɔ ki asa mɛni wɔlɛ asa wɔlɛ amuwa tabɛ kama wɔli dzi mi yɛ dɛ lɛ ma o tse tɔ

wọ́n rí òkú kẹbẹ̀rù kiti mo fi ti mẹ́lẹ̀ àmàṣekú wọn wọ̀n senegal ẹ̀ àmàṣekú kẹbẹ̀rù tí ibrahim petras na na wọ́n amúwá gbogbo bí a tí na alberka gbogbo àmọ́ òkú wọ́n na wọ́n kama vale eketa albidai fi majali lè ibada bidia a èyí màjá fi òjì sọmọ sofele di ya mẹ gbaa nù ya mẹ ń dúkì ṣùgbọ́ ọ̀la ẹni ya rẹ̀ ọjọ́ ekọ̀ ṣalẹ̀ kà níbi ìdò agbọ̀n mẹ́ẹ̀ bí di àkàdé ìyẹ́ ń yí ẹ̀dọ̀ kàmúnà dáàtì o wọ́tàkọ́rù bò ilẹ̀ lọ èyí tí nà ọ́nà kó nà lè kí o mẹ́rọ ọjọ́ àmì bí di àwọn ilẹ̀ ọ̀nà yìí yóò ń anya discourse bi rẹ̀ àmì bí di ọlọmọ àfẹ́rà ame bi de ye yamani kɛfɛrɔtɔn matɛnana bɛ hakumu ta akɔrɔ zaman alu kɛmati zamani na dile ti zamani na dɛw bi anayi zamani na dubi bi anayi ɔbɛlɛ ni bi de a na wa titiri titɔ wɔkilɛ tili elimi paal kuma na nyara mu ne ɔbɛlɛ ni bi a nu kpa yi o wa kasɔrɔ ti a bai ama dodo wa ti bidia maunana al kama le nana na ojane ogele ni bidia anu ga nana wal muhafalat bami biki biki moji biki ojo kejo ogo meji abo ojo ke ojo keta ama ogele سريان وبكيف كربان التشبه بالكفار ويدك تم مصر وبانو شريان والله أعلم والسريان في الرولة في موفمنت تشبه بالكفار movement yóò ya ma bàbá èkì máa fún àmà káàkiri ṣe ẹ̀rùn àdínì nílẹ̀ dọ́mọ̀ ṣe àmà káàkiri máa yá kọ́pì kẹ́m k nabi salalọhụ aleghị selam kpọọ na tumtelọkpabụrụ ma mle oye leta aa eiyi ihụdi ga a gba ga bi ka abụ bi ka de letate aeea ke a pa ụlahịa leanya kpahe ụi ayaa mgba gbode a

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته